ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkòrí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé ẹgbẹ́ burúkú a ó kà láti inú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n 1 Corinthians 15 verse 33 ó kà báyìí wípé ẹ má jẹ́ kí wọ́n tàn yín jẹ ẹgbẹ́ burúkú a máa ba ìwà rere jẹ́ lẹ́yìn ìgbà tí Gerald ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ tí a sì ti baptisi rẹ̀ tí a sì ti fi ọ̀nà ìgbé ayé tuntun eléyìí tí ó yàtọ̀ sí ti àtẹ̀yìnwá hàn Àwọn ìwà búburú àti ìwà ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ayé rẹ̀ ní ìgbà kan rí wọn ò jẹ gàba lé lórí mọ́. Ó sì wá rí wípé òun ti di ẹni tí a tú sílẹ̀ kódà láti inú wá. Ó sì ní ayọ̀ àti àlàáfíà eléyìí tí ẹnu kò lè sọ. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn ẹni tí ó ń kọ́ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ti kì í nílọ̀ láti fi àwọn ọ̀rẹ́ rẹ̀ àtijọ́ sílẹ̀ àwọn ẹni tí wọ́n jọ ń dẹ́ṣẹ̀ káàkiri ó bẹ̀rẹ̀ sí ní bá wọn jáde lẹ́ẹ̀kan sí i nítorí wípé ó sọ fún ara rẹ̀ wípé wọn kò tilẹ̀ ní agbára láti yí òun padà kàkà bẹ́ẹ̀ òun ni òun yóò yí wọn padà ní ìgbà tí ó sì wà ní inú ayé òun ni olórí wọn ṣùgbọ́n kò yé wípé nípa ṣíṣe eléyìí ó ń tan ara rẹ̀ jẹ wípé òun lè tẹ̀síwájú nínú ìbánidọ́rẹ̀ẹ́ wọn láì ṣe wípé wọ́n kó àdánù bá ayé rẹ̀ lẹ́yìn àwọn ọ̀sẹ̀ púpọ̀ tí ọ̀rẹ́ wọn tẹ̀síwájú. Si ó tọ́ ara rẹ̀ wá ní alẹ́ ọjọ́ kan nígbà tí ó wà ní ilé ìgbafẹ́ níbi tí wọ́n ti máa ń ṣe àwọn ìṣe ẹ̀ṣẹ̀ wọn láti àtẹ̀yìnwá ní ìgbà yìí ni ó yé gbangba gbangba wípé òun ti padà sí ibi tí òun ti wà ní ìgbà kan rí ọkàn rẹ̀ bàjẹ́ nítorí wípé ó tilẹ̀ fẹ́ yàgò fún àwọn ìwà bẹ́ẹ̀ nítòótọ́ ó tọ̀ àwọn olùkọ́ni rẹ̀ lọ ó ronú pìwàdà a sì dá a padà sí ipò rẹ̀ nínú olúwa ó ti wá kọ́ nípa ìrírí ara rẹ̀ wípé lóòótọ́ ẹgbẹ́ búburú a máa ba ìwà rere jẹ́ eléyìí kì í ṣe ohun tí ènìyàn lè yí padà nípa wípé ènìyàn mú ọkàn rẹ̀ lé wípé mi. ọ̀kan pàtàkì lára àwọn ọ̀nà tí sátánì fi ń tan onígbàgbọ́ jẹ lónìí ni láti jẹ́ kí ènìyàn gbàgbọ́ wípé irú ẹgbẹ́ tí ènìyàn ń kó àti irú àwọn ọ̀rọ̀ tí ènìyàn ń sọ kò ní fi ṣe. àyọkà wa lónìí wá látinú agbọ̀n kan nínú lẹ́tà àpọ́stélì Pọ́ọ̀lù sí àwọn ará Kọ́ríńtì ìjọ tí ó wà ní Kọ́ríńtì ní agbọ̀n yìí àpọ́stélì Pọ́ọ̀lù bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ àjòjì kan eléyìí tí ó ń di gbajúgbajà láàrin àwọn onígbàgbọ́ ní ìlú náà ẹ lè ka ìwé kọ́rìntì kínní orí ìkẹẹ̀ẹ́dógún láti òkè dé ìparí ṣùgbọ́n ohun kan hàn kedere níbí yìí àwọn ará nínú olúwa ní ìlú yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ̀kọ́ láti orísun kan eléyìí tí ó yàtọ̀ sí ọ̀rọ̀ ọlọ́run wọ́n ti ní ìbáṣepọ̀ pẹ̀lú orísun ìmọ̀ kan eléyìí tí àpọ́stélì Paul sọ wípé ó burú. nígbà tí onígbàgbọ́ bá ń lo àkókò láti ìgbà dé ìgbà láti máa wo àwọn ètò tí kò fògo fún Ọlọ́run lórí móhùnmáwòrán tí ó sì rò wípé eléyìí kò ní í fi ṣe ó ń ta ara rẹ̀ jẹ ní àìmọ̀ wípé ẹgbẹ́ búburú a máa ba ìwà rere jẹ́ rántí ohunkóhun tí ó bá ń dá ọ lára yá ó ń wọ inú ọkàn rẹ pẹ̀lú máa lọ sí inú ayé lónìí kí o máa rántí láti sọ ọkàn rẹ nítorí wípé láti inú rẹ ni ìyè gbé ń wá àdúrà sọ fún ọlọ́run láti fún ọ ní okun àti ọgbọ́n láti ké kúrò gbogbo àwọn orísun ẹgbẹ́ àti àjọṣepọ̀ búburú kí ó sì mú kí ọkàn rẹ kí ó sinmi lé gbàdúrà pẹ̀lú ìwé àìsáyà orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹta tó sọ wípé ìwọ yóò pamọ́ ní àlàáfíà pípé ọkàn ẹni ọkàn ẹni tí ó sinmi lé àyọkà wa látinú bíbélì lónìí kíka májètòjá láàrin ọdún kan a ó kà láti inú ìwé tẹsalóníkà kejì orí kìíní de orí kẹta second thessalonians chapter one through chapter three ẹ máa bá wa kà lọ. ìwé kìíní pọ́ọ̀lù sí àwọn ará tẹsalóníkà tẹsalóníkà kìíní orí kìíní èmi pọ́ọ̀lù àti sílífánù àti tímótì ni à ń kọ ìwé yìí sí ìjọ tẹsalóníkà tí í ṣe ìjọ ọlọ́run bàbá àti ti jésù kristi olúwa kí oore ọ̀fẹ́ àti àlàáfíà máa wà pẹ̀lú yín à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà gbogbo nítorí gbogbo yín a sì rántí yín nínú àdúrà wa nígbà gbogbo nínú àdúrà wa sí ọlọ́run bàbá wa à ń rántí bí ìgbàgbọ́ yín ti ń mú kí ẹ ṣiṣẹ́ tí ìfẹ́ yín jẹ́ kí ẹ ṣe akitiyan tí ìrètí tí ẹ ní nínú olúwa wa jésù kristi sì mú kí ẹ ní ìfaradà. ẹ̀yin ará àyànfẹ́ ọlọ́run a mọ̀ pé ọlọ́run ni ó yàn yín nígbà tí a mú ìyìn rere wá sí ọ̀dọ̀ yín a kò mú un wá pẹ̀lú ọ̀rọ̀ ẹnu nìkan ṣùgbọ́n pẹ̀lú agbára nínú ẹ̀mí mímọ́ ni àti pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tí ó dáni lójú ẹ̀yin náà kúkú ti mọ irú ẹni tí a jẹ́ nítorí ti yín nígbà tí a wà láàrin yín ẹ̀yin náà wá ń fara wé wa ẹ ti ń fara wé olúwa láàrin ọ̀pọ̀lọpọ̀ inúnibíni ẹ gba ọ̀rọ̀ ìyìn rere tayọ̀tayọ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ ẹ wá di àpẹẹrẹ fún gbogbo àwọn onígbàgbọ́ tí ó wà ní Macedonia àti Akaya nítorí ẹ̀yin ni ẹ tan ìyìn rere ọ̀rọ̀ olúwa káàkiri kìí ṣe ní Macedonia àti Akaya nìkan ṣùgbọ́n níbi gbogbo ni ìròyìn ìgbàgbọ́ yín sí Ọlọ́run ti tàn dé kò ṣẹ̀ṣẹ̀ tún ní pé à ń sọ ohunkóhun mọ́ nítorí wọ́n ń sọ bí ẹ ti ṣe gbà wá nígbà tí a dé ọ̀dọ̀ yín àti bí ẹ ti ṣe yí padà kúrò nínú ìbọ̀rìṣà láti máa sin Ọlọ́run tòótọ́ tí ṣe Ọlọ́run alààyè àti bí ẹ ti ń retí Jésù ọmọ rẹ̀ láti ọ̀run wá ẹni tí a jí dìde nínú òkú tí ó yọ wá kúrò nínú ìbínú tí ń bọ̀. Tesalonika kínní orí kejì. Ará ẹ̀yin fúnra yín mọ̀ pé wíwá tí a wá sọ́dọ̀ yín kìí ṣe lásán. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, lẹ́yìn tí a ti jìyà, tí a ti rí ẹ̀gbin ní Fílípì, ni a fi ìgboyà nípa Ọlọ́run wá tí a sọ̀rọ̀ ìyìn rere Ọlọ́run fún yín láàrin ọ̀pọ̀lọpọ̀ àtakò nítorí pé ọ̀rọ̀ ìyànjú wa kì í ṣe ohun ìṣìnà bẹ́ẹ̀ ni kì í ṣe ohun èérí tàbí ti ìtànjẹ. ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ti kà wá yẹ tí ó fi iṣẹ́ ìyìn rere lé wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni à ń sọ̀rọ̀ kì í ṣe láti tẹ́ ènìyàn lọ́rùn bí kò ṣe pé láti tẹ́ Ọlọ́run tí ó mọ ọkàn wa lọ́rùn nítorí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ a kò wá pọ́n ẹnikẹ́ni a kò sì wá ṣe àṣehàn bí ẹni tí ìwọ́ra wà lọ́kàn rẹ̀ a fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí bẹ́ẹ̀ ni a kò wá ìyìn ènìyàn ìbáà ṣe láti ọ̀dọ̀ yín tàbí láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn bí ó tilẹ̀ jẹ́ pé a wà ní ipò láti gba ìyìn gẹ́gẹ́ bí òjíṣẹ́ Kristi ṣùgbọ́n à ń ṣe jẹ́jẹ́ láàrin yín àní gẹ́gẹ́ bí obìnrin alágbàtọ́ ti ṣe ìtọ́jú àwọn ọmọ tí ó ń tọ́jú bẹ́ẹ̀ ni ọkàn wa fà sọ́dọ̀ yín kìí ṣe ìyìn rere nìkan ni a fẹ́ fún yín ṣùgbọ́n ó dàbí ẹni pé kí a gbé gbogbo ara wa fún yín nítorí ẹ sọ wọ́n fún wa. ará ẹ rántí ìṣòro àti làálàá wa pé tọ̀sán tòru ni à ń ṣiṣẹ́ láti gbọ́ bùkátà ara wa kí a má bàa ní ẹnikẹ́ni nínú yín lára nígbà tí à ń wàásù ìyìn rere Ọlọ́run fún yín ẹ̀yin gan lè jẹ́rìí Ọlọ́run náà sì tó ẹlẹ́rìí wa pé pẹ̀lú ìwà mímọ́ àti òdodo àti àìlẹ́gàn ni a fi wà láàrin ẹ̀yin tí ẹ gbàgbọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé bí baba ti rí sí àwọn ọmọ rẹ̀ ni a rí sí ẹnìkọ̀ọ̀kan yín tí à ń gbà yín níyànjú tí à ń rọ̀ yín tí à ń kìlọ̀ fún yín nípa bí ó ti yẹ kí ẹ máa gbé ìgbé ayé yín bí ẹni tí Ọlọ́run pè sínú ìjọba àti ògo rẹ̀. nítorí náà àwa náà ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo nítorí nígbà tí ẹ gba ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ lẹ́nu wa ẹ gbà á bí ó ti rí gan-an ni bí ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ gbà á kì í ṣe bí ọ̀rọ̀ ènìyàn ọ̀rọ̀ náà sì ń ṣiṣẹ́ nínú ẹ̀yin tí ẹ gbàgbọ́. nítorí ẹ ti di aláfarawé àwọn ìjọ Ọlọ́run tí ó wà nínú Kristi Jésù ní ilẹ̀ Judea nítorí irú ìyà tí wọ́n jẹ lọ́wọ́ àwọn Júù ni ẹ̀yin náà jẹ lọ́wọ́ àwọn ẹ̀yà tiyín àwọn Júù yìí ni wọ́n pa Olúwa Jésù àti àwọn wòlíì tí wọ́n sì fi inúnibíni lé wa jáde wọn kò ṣe ohun tí ó wu Ọlọ́run wọ́n sì ń lòdì sí àwọn ohun tí ó lè ṣe ènìyàn ní àǹfààní wọ́n ń ṣe ìdínà fún wa kí a má bàa lè wàásù fún àwọn tí kì í ṣe Júù kí wọ́n má bàa rí ìgbàlà kí òṣùwọ̀n ẹ̀ṣẹ̀ wọn bàa lè kún ṣùgbọ́n ìbínú Ọlọ́run ti dé sórí wọn. ẹ̀yin ará nígbà tí a kúrò lọ́dọ̀ yín fún ìgbà díẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé a pínyà nípa ti ara síbẹ̀ ọkàn wa kò kúrò lọ́dọ̀ yín ọkàn yín tó ń fà wá gan-an ni a fẹ́ wá sọ́dọ̀ yín kìí ṣe ọ̀rọ̀ ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì ni èmi Pọ́ọ̀lù ti fẹ́ wá ṣùgbọ́n Sátánì dì wá lọ́wọ́ nítorí tí kò bá ṣe ẹ̀yin ta tún ni ìrètí wa ayọ̀ wa àti adé tí a ó máa fi ṣògo níwájú olúwa wa jésù nígbà tí ó bá farahàn ẹ̀yin ni ògo wa àti ayọ̀ wa. tẹsalóníkà kínní orí kẹta nítorí náà nígbà tí ara wa kò gbà á mọ́ a pinnu pé kí ó kúkú kù àwa nìkan ní atẹ́nì. ni a bá rán tímọ́tì sí yín ẹni tí ó jẹ́ arákùnrin wa àti alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run nínú iṣẹ́ ìyìn rere ti Kristi kí ó lè máa gbà yín níyànjú kí ìgbàgbọ́ yín lè dúró gbọ̀nyìngbọ̀nyìn kí ẹnikẹ́ni má bàa tàn yín jẹ ní àkókò inúnibíni yìí nítorí ẹ̀yin fúnra yín mọ̀ pé onígbàgbọ́ ní láti rí irú ìrírí yìí. nítorí nígbà tí a wà lọ́dọ̀ yín a ti sọ fún yín tẹ́lẹ̀ pé a ní láti jìyà bẹ́ẹ̀ ni ó sì rí bí ẹ̀yin náà ti mọ̀ nítorí náà èmi náà kò lè fi ara dà á mọ́ ni mo bá ránṣẹ́ láti wá wádìí nípa ìdúró yín kí ó má bàa jẹ́ pé olùdánwò ti dán yín wò kí akitiyan wa má bàa já sí òfo. ṣùgbọ́n nísinsìnyí Tímótì ti ti ọ̀dọ̀ yín dé ó ti fún wa ní ìròyìn rere nípa ìgbàgbọ́ àti ìfẹ́ yín ó ní ẹ̀ ń rántí wa sí rere nígbà gbogbo àti pé bí ọkàn yín ti ń fà wá bẹ́ẹ̀ ni ọkàn ti àwa náà ń fà yín. ará ìròyìn yìí fún wa ní ìwúrí nípa yín nítorí ìgbàgbọ́ yín a lè gba gbogbo ìṣòro àti inúnibíni tí à ń rí nítorí pé bí ẹ bá dúró gbọ̀ngbọ̀n nínú olúwa ní ìsinsìnyí a jẹ́ pé wíwà láàyè wa kò jẹ́ lásán nítorí pé. Pe ọpẹ́ mélòó ni a lè dá lọ́wọ́ Ọlọ́run nítorí yín lórí gbogbo ayọ̀ tí à ń yọ̀ nítorí yín níwájú Ọlọ́run wa à ń gbàdúrà kíkankíkan tọ̀sán tòru pé kí a lè fi ojú kàn yín kí a lè ṣe àtúnṣe níbi tí ìgbàgbọ́ yín bá kù kí ó tó. ǹjẹ́ nísinsìnyí kí Ọlọ́run bàbá wa fúnra rẹ̀ àti Olúwa wa Jésù kí ó tọ́ ẹsẹ̀ wa sí ọ̀nà dé ọ̀dọ̀ yín kí olúwa mú kí ìfẹ́ yín sí ara yín àti sí gbogbo ènìyàn kí ó pọ̀ sí i kí ó sì túbọ̀ jinlẹ̀ gẹ́gẹ́ bí tiwa ti rí sí yín kí olúwa fi agbára fún yín kí ọkàn yín lè wà ní ipò mímọ́ láì ní àléébù níwájú ọlọ́run bàbá wa nígbà tí olúwa wa jésù bá farahàn pẹ̀lú gbogbo àwọn ẹni mímọ́ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244